bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ tó ṣe gbére fún ẹni tó lóore jù nínú ẹ̀dá anabiwa muhammad sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run bá ní ṣe fún àwọn ará ilé rẹ̀ ọlọ́run bá ní kẹ́ wọn bá ní yọ́nú sí wọn àwọn sọ̀hábà àwọn tàbíọ́n ọlọ́run bá ní yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wọn ọlọ́run ò wá yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlọ́run má kọ̀ wá má kọ̀ṣẹ́ nìkankan wá ṣé ọlọ́mọ àlùjànnà má ṣe ọlọ́mọ àná. ìjókòó tòní lágbára ọlọ́run ọba yóò máa jẹ́ ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ kan tí a ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tá à ń sọ nípa àlàmáàtì ṣáà àwọn àpẹẹrẹ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì èyí tí ó ṣẹlẹ̀ kó tó di pé ayé yìí yóò lọ síbi kọ̀ọ̀kọ̀ndàn nínú hadithi náà wọ́n láwọn wọ́n jókòó láàrin ra wọn àdìsí Hudhaifa ibn Usaid al-Ghifari ó ní ittala alayna nabiyyu sallallahu alayhi wa sallam wa nahnu natadhakar anabi yọ sí wa níjọ́ kan àwa jẹ́ ní tó ṣe wípé à ń ṣèrántí ọ̀rọ̀ kan láàrin ara wa fakọ́l anabi wa sọ pé ma tadhakarun àwọn nǹkan wo ńlẹ̀ ń sọ kí ń rántí láàrin ara yín fakọ́ọ̀lù nadhkuru sáà wọ́n ní tọ́ bẹ́ẹ̀ láabi ní eré òjíṣẹ́ ọlọ́run ìdáni wípé à ń ronú nípa àwọn tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ànábì wa sọ fún wa pé iná lantakun hata taro kọbìlà ha aṣọ ayat ayé ò lè parẹ́ ọjọ́ àlùkìyàmà ò lè tí ì dé títí tẹ́ẹ̀fì rí àwọn àpẹẹrẹ mẹ́wàá kan nínú àwọn àpẹẹrẹ tánàbí ìdákọ̀ fàdákàrà dọ̀kọ́ọ̀nù والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مريم ويأجوج وماجوج وثلاثة خصوف خصف بالمشرق وخصف بالمغرب وخصف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم nínú حديثي أنا ń sọ ayé ò lè tí ì parí o ọjọ́ àlùkìyámà kò lè tí ì tó títẹ́ fi rí àwọn àmì àpẹẹrẹ tí àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì mẹ́wàá kan tí ó fi ṣẹlẹ̀ ànábì wa bẹ̀rẹ̀ sí ní ka ẹni èjì nǹkan àkọ́kọ́ adọ́hán èéfín èyí tí ó bo gbogbo ilé ayé tí ó bo gbogbo ẹ̀ síka wọ́n dajàl màsíù dajàl oní ọ̀wáyé màsíù dajàl yìí ọlọ́run ó fi ṣe fìtínà fún gbogbo àgbà ńlá ayé ni gbogbo òlu ìní ọ̀tẹ̀ àfi Mẹ́kà àti Màdínà nìkan ojú ẹ̀ kan ó ti fọ́ wàdáàbà àtẹranko ètí ọmọ wa ṣe ìlọ́ọ̀kì fáwọn ẹ̀dá ẹranko tí ọmọ báwọn èèyàn sọ̀rọ̀ wọ̀tọ̀lọ́run ṣàmùsí mẹ́mà gíríbíà òun ọ̀yọ́ ní ibùwọ̀ rẹ̀ wanizol Isa ibn Mariam àti ìsọ̀kalẹ̀ anabi Isa aleyhi salatu wa salam ibi tá à ń lọ gangan nu yẹni pé anabi Isa aleyhi salatu wa salam jésù ó máa ń padà bọ̀ wá sáyé tá bá fẹ́ sọ nípa eléyìí ìkíní a ò ma ta ni anabi Isa jésù aleyhi salatu wa salam ta lẹni tí ń ṣe so ti kú àbí ò ti kú ǹjẹ́ wọ́n kàn án mágbélébù bí àbí wọn ò kàn mágbélébù ọ̀dà ǹjẹ́ ń padà bọ̀ wá sáyé bí àbí ó padà wá ìdáhùn lórí eléyìí ni pé jésù ń padà bọ̀ wá sílé ayé o bó tilẹ̀ pé àwọn ìjọ kan nínú mùsùlùmí àwọn ahmadiyya wọ́n ní rárá jésù ti kú yányá kò sì ní padà bọ̀ wá sáyé má ẹni tí ó lè nígbàgbọ́ pé jésù ń padà bọ̀ wá sílé ayé onítọ̀hún kì í máa ṣe mùsùlùmí òdodo. látàrí pé ntọ́lọ̀ ń bá sọ tánàbí rẹ̀ sọ àbọ̀lọ̀ nìkan lọ sọ àbá àrínú hadith àrínú ayé alukuran táàdì ìfẹ́ ń sì fẹsẹ̀ múlẹ̀ ẹni tí ọ̀bẹ ilé gbà á gbọ́ onítọ̀hún kì í máa ṣe mùsùlùmí mà. ọ̀dà ẹ wá jẹ́ akọ́kọ́ sọ̀rọ̀ náà nípa bọ́lá wọn wa ta'ala bó ṣe ṣe ohun tó gbajúmọ̀ ni wípé kéèyàn ò tó lè jéèyàn kẹ́dà ò tó lè wáyé ìbáṣepọ̀ yóò ṣẹlẹ̀ láàrin ọkùnrin sí obìnrin láàrin bàbá àti ìyá láti pàṣẹ bẹ́ẹ̀ yóò di ọmọ ṣùgbọ́n tí ànábì Ìsá alayhi salatu wasalam kò mà rí bẹ́ẹ̀ kò sí ìbáṣepọ̀ kankan tó wáyé láàrin ìyá rẹ̀ àti ẹnikẹ́ni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi kádàrá pé kí anabi Isa aleyhi salatu wa salam kó wá sílẹ̀ ayé tábà ń sọ nípa Jésù à ń láti sọ nípa ìyá àyà rẹ̀ àti nípa ìyá rẹ̀ gangan ká tó wá dórí ọmọ ẹ já lọ wọnú suratu ali imran quran three verse thirty five níbẹ̀ níbi tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti ń ṣe àlàyé fún wa nípa ọ̀nà àrà èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́gbà tẹ́ ṣẹ̀dá anabi Isa aleyhi salatu wa salam ọlọ́run bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ń sọ nípa ìyá àyá tí í ṣe Hanatu ọlọ́run ní inna Allah astafa Adama wa Nuha wa ala Imrana ala alamin idh qalat imra'atu Imran rabbi inni nadartu laka ma fi batni muharrara innaka anta sami'ul alim ọlọ́run ní dájúdájú òun ọlọ́run òun lọ́ba tó ń ṣe pé istafa adam wa nuha ńlọ́ba tí ó sa anabi nuh ó sa lẹ́sà anabi adam ọlọ́run sa lẹ́sà inna Allah istafa adam wa nuha ọlọ́run ló ń sa ẹnìkíní àti ẹnìkejì wọn òun sa wọn lẹ́sà látàrí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe wọn ní anabi ọlọ́run istafa adam wa nuha wàhálà ibrahim àtàwọn ará ilé anabi ibrahim aleyhi salatu wa salam bó ló ṣe jẹ́ ọlọ́run wa ń tẹ̀síwájú nínú àáyà yìí ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé idh qalat imra'atu imran rabbi inni nadhartu laka ma fi batni muharrara ọlọ́run ní ẹ ṣe ìrántí nígbà tí imra'atu imran ìyẹn ìyá àgbà hanatu nígbà tí ń bọ́ ọlọ́run ọba rẹ̀ tí ń bá sọ̀rọ̀ pé èrè ọlọ́run ọba mi inni nadartu laka ma fi batni muharrara oyún tí ń bẹ nínú mi yìí à mò ń ṣe ìlérí fún rẹ̀ ọlọ́run ọba o tọ́bẹ̀ di ọmọ tán ilé èrè ọlọ́run ọba ibẹ̀ ni ọmọ wà yóò máa ṣe bọ̀ yìí sin ilé èrè ọlọ́run ọba ni ibẹ̀ ni ọmọ wà lẹ́yìn tó ṣe wípé yóò máa gbá mọ́ṣáláṣí yóò máa mójútó ilé ọlọ́run ọba ntọ́bí ọ̀rọ̀ yìí ni wípé màmá yìí ìyẹn Hànátù ó gbójókè níjọ́ kan látàrí wípé ọlọ́run ọbọ ò tètè fún ní ọmọ ṣùgbọ́n nígbà òdìjọ́ kan ìyá yìí wá jáde ó wá rí ẹyẹ kan tí ń gbé oúnjẹ ń ó fi ń gbóúnjẹ sọmọ rẹ̀ lẹ́nu níbẹ̀ ni àárò ọmọ ni ló ti ṣe ìyá yìí ìyá yìí wá gbójókè ó wá ń ké pe ọlọ́run ọba wípé ìrọlọ́wọ́ bá o wá ṣàánú mi fẹ́mi náà lọ́mọ màmá yìí Hannatu oníjẹ́ ọlọ́run wá gbọ́ àdúrà ìyá yìí nígbà ọlọ́run gbọ́ àdúrà rẹ̀ ọlẹ́ ọmọ ọsọ níkùn ìyá yìí à ń fi àsìkò yìí àfi ń bi ọlọ́run gbogbo ẹ̀dá tó wà lórí pé wọn ò tí ì rọmọ bí ọlọ́run bá bẹ̀ ọ́ bá ní dá wọn lóhùn bá ní fún ọlọ́mọ alálùbáríkà àwọn tí ń bàbí kú ọlọ́run jẹ́ kí wọ́n bàbí yè àwọn tí wọn ò tiẹ̀ gbọ́ kó ní ọtí àti délé ọkọ ọlọ́run bá ní dáwọn náà lóhùn bá ní fún ọlọ́mọ alálùbáríkà ọlọ́run gbàdúrà ìyá yìí ọlẹ́ ọmọ ó sì sọ jáde níkùn rẹ̀ láti lè bá wàá fi ẹ̀mí ìmoore hàn sọlọ́run ìyá wa ń sọ fọlọ́run pé ìrọ̀lọ́run ọba inni nadartu laka ma fi batni muharrara ọmọ tí ń bẹ nínú mi yìí oyún tí ń bẹ níkùn mi yìí a. Ah mò ń ṣe ìlérí fún rí ọlọ́run ọba tí n bá bí láyọ̀ ilé rí ọlọ́run ibẹ̀ ni yọ́ máa mójútó ibẹ̀ ni yọ́ wà kò sí nǹkan kan tí ó ṣe ju pé yatafarragu li ibadatillah yọ́ máa jọ́sìn fún rí ọlọ́run wa khidmatil ma'bad ibi táwọn yẹn ti ń jọ́sìn fọlọ́run ọba yọ́ máa ṣe bọ̀ ìsìn yọ́ máa túnbẹ̀ ṣe yọ́ máa gbábẹ̀ ìyá ìwà abẹ ọlọ́run an yataqabbala minha kọ́lọ́run ọba kó gba innaka anta sami'ul alim dájúdájú ìrì ọlọ́wọ́n ba ọba tí máa ń gbọ́ gbogbo nǹkan lágbọ̀ọ́yé lágbọ̀ọ́yanjú ìrì ọlọ́wọ́n bá ṣe al-alim ọba onímímà ìrì ọlọ́wọ́n bá ṣe. falamma wada'atiha ọlọ́run kádàrá kó lóyún rẹ̀ lóṣù mẹ́sàn-án bí gbogbo obìnrin bí a ṣe máa ń lóyún bẹ́ẹ̀ lòun náà ṣe lóyún o bó ti rẹ̀ parí nínú àwọn àfọ̀ onítẹ̀fsíìr tí a sọ pé kò tó sùn mẹ́sàn-án ó ń lóyún ó sì ń bi lójú ẹsẹ̀ náà ni kò rí bẹ́ẹ̀ falamma wada'atiha nígbà tí ìyá yìí tí ó bí ọmọ rẹ̀ tán qalat rabbi inni wada'tuha untha ah ìrẹ́lọ́wọ́n bá mi obìnrin mọ́ ma bí wallahu a'lam bima wada'at wallahu a'lam bima kanatil untha allati wada'aha ọlọ́wọ́n ọba sì ní ọba tó ṣe wípé ọmọ bípò obìnrin bó ṣe jẹ́ ni ọlọ́wọ́n ọba yìí khabirun ọba tó ṣe pé ó lóye ó nímà nípa ń tó ṣe lọ́lọ́run bá ṣe ó sì ń sọ fún ọlọ́run pé obìnrin ló ń bí ọlọ́run ti pilẹ̀ mọ̀ pé obìnrin ló ń kádàrà pé yóò bí wàlẹ́ ìsàdákàrò kàlẹ́ ń ta yẹn ni pé á ah, obìnrin ọ̀wá lè dàbí ọkùnrin níbi iṣẹ́ tí mo fẹ́ fi ọmọ yìí ṣe níbi ìlérí tí mo ṣe pé yóò máa mójútó ilé ọlọ́run ọba yẹn ni pé lẹ́yìn ìsàdákàrò ń ta fẹ̀lẹ́ kó wà tí wàlẹ́ jáde níbi ká látẹ̀mára níbi ká lágbára obìnrin ò dàbí ọkùnrin kódà àtàǹbì ìjọsìn a lè fi obìnrin wí ọkùnrin bákan náà níbi ìfaradà khidmatul ma'bad ìmọ̀ faraṣe nítorí ilé ọlọ́run bí táwọn yẹn ti ń jọ́sìn tọ́ tontì bẹ́ẹ̀ náà ọgbà lọ́mọ wàkọ́ọ́lát ọwá nítọ̀ ìrẹ́lọ́wọ́n ba wà á sàmẹ́tò ha mariam mọ̀ sọ́ ní maria wà á ní ọ̀rìndọ̀ àbí kàwádọ́rì yàtà mina ṣètọ́ ní rọ̀jìm ìrẹ́lọ́wọ́n ba mo wá fi ọmọ yìí mo fi sábẹ́ ìṣọ́ àtààbò orí ọlọ́run má jẹ́ kí àṣetán má jẹ́ oníkápá abú lórí ọmọ yìí o àdúrà tí màmá yìí ṣe ọlọ́run ọba ọmọ tẹ́wọ́ gbà á fatakọ̀bálà rọ̀bùà bìkọ̀bùlìn hasan wa àǹbàtà nàbàtàn hasana wa kàfàlà zakariya ọlọ́run ọba gbà àdúrà ètí yá yìí èyí tó ṣe ọlọ́run ọba tẹ́wọ́ gbà àdúrà náà débi wípé gbogbo ọmọ tí máa ń wáyé pátá kọ̀sọ́mọ tí ó wáyé àfi sunkún wá ẹ̀yàfi Mariam àtọmọ rẹ̀ anabi Isa Jésù àwọn méjì nìkan ni wọn ò sọkún gbà tí wọn délé ayé báwo ló ṣe jẹ́ ojúṣe aláwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé màmí mauludin yuladu illa nakhasahu shaitan fayestahila sarikha min shaitan illa ibn Mariam wa umma kò sí ọmọ tí ó wà lé ayé àfikúrò ọmọ bẹ́ẹ̀ kí àṣetán kò ti gún nǹkan nígbà ọba gun ní nǹkan ọmọ wọn wà kéyọ́ pariwo àyàfi anabi Isa jésù àti ìyá rẹ̀ mariam àwọn méjì nìkan lélẹ́yìí ọ̀sẹ̀lẹ̀ sí látàrí àdúrà etí ìyá àgbà ìyẹn hànẹ́tù èyí tó ti ṣe àdúrà yìí tọ́lọ́wọ́n bá tọ́ tí wọ́n gbà ìní òjò kísẹ̀lẹ̀ ìkọsẹ̀lẹ̀ sí anabi ọlọ́run Isa jésù àti ìyá rẹ̀ ti ń jẹ́ mariam fatakọ̀bálà àrọ̀bùà ọlọ́run bá tẹ́wọ́ gba àdúrà ètí ìyá ṣe ọ tẹ́wọ́ gbà á ọ gbà á wọlé dáadáa ọ jẹ́ pé àdúrà rẹ̀ wà àǹbàtà nàbàtà hasana ó sì mú kí Mariam kọ́ dàgbà ní ìdàgbàsókè ètọ́dà Mariam ọ̀ ń bá lọ ọ wá dorí pé talenti ọ rẹ̀ talenti ọ wakafala Zakariya anabi ọlọ́run Zakariya lọ́lọ́run ọba subhanahu wa ta'ala lọ́lọ́run wá fi sí lọ́dọ̀ọ́ olótọ́jú Maria tí í ṣe màmá anabi Isa Jésù aleyhi salatu wasalam anabi ọlọ́yin ó ń tọ́jú rẹ̀ ó wá ṣe àkíyèsí wípé ọ̀tọ̀ ló ń jẹ tóun ó gbé fún Mariam ọ̀tọ̀ làwọn ó jẹ tóun bá níwájú rẹ̀ ah, bó o láṣẹ ọlọ́run ṣe kàràmà fún Mariam tí í ṣe màmá anabi Isa aleyhi salatu wasalam wọ́n ní oúnjẹ tó yẹ kéèyàn jẹ lásìkò ẹ̀rùn èyàn ọba lọdọ rẹ lásìkò òjò oúnjẹ tó yẹ pé àsìkò òjò nìkan lèyàn máa rí nígbà ẹ̀rùn èyàn tó bá lọ́dọ̀ Maria anabi Ọlọ́run Zakaria ọ̀pá marati ẹn ń bọ̀ ya ọba bẹjọ lórí onítọ̀ ya Mariamu aná laki ada níbo ló ti ń ra àwọn oúnjẹ oríṣiríṣi tí mò ń rí lọ́dọ̀ rẹ yìí kọ́lá tí wà mí náà ń dè láàyè iná lọ́ha yarzuku man yashau bìgọ́ iri hisab tó bẹ́ẹ̀ là ni o ọla ọba ló pèsè rẹ̀ fún mi o ọba tó ṣe wípé ìmọ̀ ń pèsè fẹ́ntọ́ bá wò ó lọ́pọ̀ yanturu yóò ṣòro ilé fẹ́lómi débi pé ilé ọ̀pọ̀ débi pé kò ní máa yẹ ilé tó ń kọ́ mọ́ owó ọ̀pọ̀ débi pé kò ní máa yẹ owó èyí tó ní ma. ni òun náà yà àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run pé tọ̀ òrì ọlọ́run bá tó ṣe relé fún mariam wàá sànù tèmi náà ń ọ̀rọ̀ ọmọ bí látijọ́ yìí ọlọ́run sì gbàdúrà tiẹ̀ náà kọ́lá ya mariam anna laki kọ́lá ti wà min indillah tọ́ anabi mariam aleyhi salatu wa salam wọ́n dá anabi zakariya ló pé ọlọ́run bá lọ́ba tí ó pèsè rẹ̀ fún mi mariam ó ń bá ìgbésí ayé rẹ̀ lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó mójútó ilé ọlọ́run ọjẹ́ ntọ́ bẹ̀rù ọlọ́run ọjẹ́ ntọ́ ráyé sá ọjẹ́ ntọ́ ṣe wípé ó kún fún ìjọsìn fọlọ́run ọba débi pé àwọn yẹn máa ń wo tiẹ̀ wọ́n fi máa ń bú ọmọ míì pé kí ló ti wọ̀ dàbí mariama fi zòòdì níbi ìráyé sá níbi ìkóra níjànú níbi mímá kóńbi ìwà tí ọ̀dà kóńbi ìṣekúṣe kí ló ti wọ̀ dàbí mariam níbi abala wọn. mariam ń bá ilé yìí lọ tí wá di wípé ọwọ́ àṣẹlẹ̀ níjọ́ kan bọ́lá wọn bá ṣe sọ nínú súrátù súrátù Mariam ẹjẹ́ àlọ́ wò ó láti nu àyà ẹlẹ́ẹ̀kẹ́ndínlógún níbẹ̀ ọlọ́run bá ń sọ níbẹ̀ wípé wadhkur fil kitabi Mariama idhin tabadat min ahliha makanan sharqiyya ọlọ́ni rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sì Mariam bintu Imran ọmọ anabi ọlọ́run ti ń jẹ́ Imran ètò jẹ wá ètò ṣẹ̀ wá mẹsùlá Lati Dawud aleyhi salatu wa salam láti inú àwọn àrọ́mọdọ́mọ anabi ọlọ́run Dawud aleyhi salatu wa salam Mariam tawi yìí ọjẹ́ ntọ́ wá mẹ̀mbẹ́yìtì ntọ́ yìí bí ntọ́ yìí rìn láti ilé tọ́ mọ́ ilé da jùlọ láàrin àwọn bani Israel ibẹ̀ ni Mariam ló ti wá ọlọ́run wá sọ nípa ìpìlẹ̀ rẹ̀ bá a ṣe wí yẹn ní suratu mariam ó sọ nípa ìyá àgbà ìyẹn Hànátù mariam yìí ọjà ntí máa ń ṣe lọ́wọ́ ba ọjà ntọ́ bẹ̀rẹ̀ púpọ̀ ọlọ́ni wadhkur fil kitabi Maryama idh intabadat min ahliha makanan sharqiyya idh intabadat nígbà tó ta kété tó jìnnà sáwọn èèyàn rẹ̀ tó dá wà lónìí kan ní agbègbè ibi tí oòrùn títí máa ń là láti ìbúwọ́ oòrùn nígbà tí Mariam tó lọ sí àárín òun fatakhadat min dunihim hijaba ọwọ́ amú nǹkan kan bíi gàgá ó jẹ́ wà láàrin rẹ̀ àti wọn fatakhadat min duni aliya sitaran yasturu ana ayuni muhani nas ó jẹ́ kí àgọ́ wà láàrin rẹ̀ àti wọn àtàwọn èèyàn yòókù náà tó ń ti bẹ́ẹ̀ náà wá ń kọ́ fa arsalna ilayya ruhana ọlọ́nlá wa rán malaka Jibril àwa rán sí Mariam fatamathala laha basharon sawiya ní màláíkà Jibril ló bá yọ sí Mariam ẹ̀rù kọ́ bà pé ah ah láyé tí mo wáyé sẹ́pẹ́ nìkan tó lè débi àwọn kan sọ pé nígbà tí màláíkà Jibril tó yọ sí wọn ní yarun lọ́wọ́ ni àwọn kan ní ó tiẹ̀ fẹ́ máa wẹ̀ òní màláíkà Jibril ńlọyọ sí Mariam qalat inni a'udhu birrahmani minka nkunta taqiya mọ́rẹ́ mọ́ ń sọ fún arákùnrin wípé kọ̀mẹ́kú màláìka ọlọ́ni torí pàwòrán èèyàn ń lọ wá ọ wá lẹ́dà tó pé lọ́mọkùnrin tó pé lẹ́dà ńlá àwòrán tí wá tí wá bá Mariam kọ́lá ti ní a'udhu bi rahmani mink Mariam wá ń sọ fún arákùnrin wípé mo sádi ọlọ́run ọba ọba àánú ọba láàánú jùlọ mo sádi ọlọ́run ọba náà kọ́là mi kò ń bí aburú rẹ o a'udhu bi rahman mink mò ń sáde lọ́wọ́ bá ọba rahman kò ń bí aburú rẹ o tó àárín tó ti wá bá mi ẹnìkẹ́kọ̀ọ́ ọmọ pé mo wà ń bí o in kunta taqiyan tó bá ṣe pé ọba jẹun tó ṣe pé ìmọ̀ ń bẹ̀rù ọlọ́run ọba wàtárí àwa ìdádò kẹrìntà bíi tẹ́pẹ́tà bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yóò wà sínú ìgbáyà rẹ̀ ẹni pé Mariam ó sáde ọlọ́run ọba subhanahu wa ta'ala malako Jibril ó wá ń sọ fún pé innama ana rasulu rabbiki li'ahaba laki gulaman zakiya òjíṣẹ́ Ọlọ́run bá ní mo jẹ́ o èmi ò wá láti wá di ọlọ́wọ́ ń wá láti wá bọ́ ṣe ìṣekúṣe o yẹn ni pé bàáfà ní li'ahaba laki gulaman tayiran saliha Ọlọ́run mi sí ọ ni ó ní kí n wá sọ fún ọ wípé ó bí ọmọ alálùbárí kankan ọmọ yìí tayiran yóò jẹ́ ọmọ tí ó mọ̀ á kó n bí àwọn ìwà tí ó da yóò mọ̀ á kó n bí ẹ̀ṣẹ̀ sọ́ọ̀lìhàn yóò tún wá jẹ́ ọmọ rẹ̀. walan yanalaka minni adha sùtá ò lè tọwọ́ mi ṣẹlẹ̀ sí ọ fọkànbalẹ̀ mo wá fún ọ nírò dùnú ni ọlọ́ni ń sọ fún ọ ìrẹ́ Mariam wípé ó bímọ alálùbáríkà kan ọmọ rẹ̀ qalat anna yakunu li gulam walam yamsasni basharun walam aku bagiya mariama kéema ń bímá ọwọ́ afúnmi ńlọ dùnú pé ń bímá ọmọ bò àfòmánì sí mo lọ́kọ sí mo ṣe o kò sí ntọ́jọ́ o kọ́lá tí àná ìyá kún ni mo ṣe fẹ́ bímọ bó ló ṣe rọrùn kí n wá bímọ wọ́lá mi àmì sásìnì ìbáṣà tẹ́dà ọlọ́run kankan tí ò sì fọ́ ọkàn ẹ̀dá ọlọ́run kan kò ṣí aṣọ lára ẹ̀dá ọlọ́run kan kò bá mi léṣe pọ̀ rí wọ́lá mi àkùbàgì ń wọ̀ lọ́kọ ń wọ̀ èsì ìsúnsìn obìnrin yẹn ni pé kayfa yakunu li walad bó o ní ṣe bímọ dúnà yamassani rajul láìsí pé nìkan ọba mi láṣepọ̀ wọn lásìtò bíi dáàtì sáwùj ìyìnsì lọ́kọ́ wọn lásìtò bá gíyan ń èsì ìsalágbèrè ń èso ń sìnà obìnrin bó o ní ṣe wá lọ́kọ bó o ní ṣe abímọ. qala kadhalika qala rabbuki huwa alayya hayyinun walinaj'alahu ayatan linnasi wa rahmatan minna. wàkánà amúrọ̀ mọ̀kùdíyà malaku jibirin ó ní ẹ mo ṣe wí ọba mi ló ṣe ní kí n wí mi si ọ ọlọ́run ní sọ fún ọ pé wọ́n nu kóbìnrin ó bímọ kó o bímọ ìrẹ mariam lẹ́yìn pé ìbálòpọ̀ kan ṣẹlẹ̀ láàrin ìwọ àtọkùnrin kankan fún ọlọ́run ọba láti ṣe ni wàlìnàjà lè sí ọmọ tó yóò jẹ́ ọmọ àpẹẹrẹ látọ̀dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala wa rahmatan minna yóò máa jẹ́ ìkẹ́ àtàánú látọ̀dọ̀ Ọlọ́hun Ọba fáwọn èèyàn wa kana amran maqdiya máwùlẹ̀ ké màmá ọ̀rọ̀ tó ti parí ntó ti ṣẹlẹ̀ kọjá ní ntọ́ ọ̀sẹ̀ fẹ́ máa ké mà nípa rẹ̀ yẹn ni pé sayakunu hadhal waladu rahmatan minallahi linnasi ọmọ yìí yóò máa jẹ́ àánú Ọlọ́hun ìkẹ́ Ọlọ́hun fáwọn èèyàn látàrí pé yad'uhum ila ibadatillahi wa ta'atihi yóò máa pè wọ́n lọ síbi mímọ́ jọ́sìn fọlọ́run ọba ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run wa innahu amrun maqdiyyun minallahi kayin ọ̀rọ̀ tẹ́lọ̀ ní ń fún ọ nírò ń pa rẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ ní kìí ṣe ń tẹ́tẹ́ pé ṣé yóò ṣẹlẹ̀ mọ̀wùlẹ̀ ṣe èméjì kankan nípa eléyìí. fàhámà fantabadat bihi makana qasiya wọ́n ní malaku jibril ó súnmọ́ mariam tí í ṣe ìyá anabi isa jésù aleyhi salatu wa salam ó sì ra fẹ́ atẹ́gùn ọ̀rọ̀ àpò atẹ́gùn kan fàyà kan ọ̀rọ̀ àpò sí ara ìyá yìí ọlọ́run wá ní kí gbólóhùn di àtọ̀ léyìí tí ó wà fọ́ọ̀mù ọmọ níkù mariam aleyhi salatu wa salam ló lóyún rẹ̀ ah èèmọ̀ kí adélé yìí wọ́n mọ̀ tí lóyún tòótọ́ fàhámà láti ó a oyún rèé fantabadat bihi makana qasiya ó tún yà jìnnà síbi táwọn èèyàn tí wọn ò tí ń rí ilẹ̀ fún ma bílẹ̀ ṣe tóbi tó bó ṣe fẹ̀ tóun ó jẹ́ ń tó fún pẹpẹ lójú Mariam látàrí pé bó o là á ṣe é wí èmi táwọn èèyàn máa ń sọ dáadáa nípa rẹ̀ pé wọn èso ń sìnà mọ̀jẹ́ ń tó kóra rẹ̀ ń janu mọ̀jọ́ mọ́tọ́ mọ́ ń èso mọ́ burúkú áà bó kí làwọn èèyàn fẹ́ máa sọ nípa mi o fapta àdàtàn àlìyà ló bá jìnnà sáwọn èèyàn rẹ̀ wọ̀dà àbàtì làmàkánì kọ́ọ̀sìn ààyè tó jìnnà pátápátá ibẹ̀ lọ sá lọ láàyè tó ṣe pé látara òun fi ìwà làyọ̀rọ̀ nà níbi tẹ́nì kankan ò ti lè rí Mariam àbíbi tó ń gangan tí ò ti lè rí ẹnì kankan yẹn ni wípé anabi Isa aleyhisalatu wasalam ti ṣe Jésù màmá rẹ̀ ọmọ lóyún rẹ̀ nígbò lóyún rẹ̀ tán yìí arákùnrin kan wà ń bẹ tó ṣe wípé òun náà ń bẹ nínú mọ́ṣáláṣí wọ́n á máa pè ní Yusuf an-Najjar òun àti Mariam wọ́n jọ máa ń ṣe àmójútó ilé Ọlọ́run ni arákùnrin wa wò ń jọ́ kan wípé kí ni à ń ṣẹlẹ̀ sí arábìnrin sí ìsìnkú arábìnrin sí ìsìnkú pé ó ti lóyún gbogbo àtọ́ bá ní yóò tún dákẹ́ pé ẹ̀ tí ò ń rí ọkùnrin kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ tó ṣe pé ọmọ ẹ̀ tó ṣe pé kíní yóò bá tún gbé mi kò ní lè bí léèrè mọ́ Tayyib kí ni tó wá ṣẹlẹ̀ o nígbà wá díjọ́ kan arákùnrin yìí ó wá ń sọ fún Mariam pé ìrẹ Mariam mo mà ní béèrè kan tí mo fẹ́ bí ọ só lè dán lóhùn Mariam wá ń sọ fún wípé béèrè ń tó bá fẹ́ béèrè ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu rẹ jí ó jí ọ̀rọ̀ èyí bá dáa ọ̀rọ̀ tí ò dáa má ó jáde látẹnu rẹ o ó tún ṣe wáàsí fún yusuf al-najjar ìyẹn yusufu tó jẹ́ ẹni tí máa ń ṣiṣẹ́ kápẹ́ńtà ẹni wá abilérè wípé ìrẹ́ mariam mo mà ṣàkíyèsí kíní kan láàrin gbígbà kó o ti lóyún bó o ló ṣe jẹ́ kò yé mi o bó o ló ṣe jẹ́ mariam wá sọ fún mi pé ẹ mo lóyún náà ni ah, ah. fàkọ́lá yusuf yusufu najjar ó wá ń sọ fún un pé ah, olóyún bò haliyambutu zari'un bila badrin waliyambutu shajarun bila gaythin aw matarin waliyakuni waladun bigayri abin faqalat mariam naam ya yusuf huwa kadhalika yusuf wá ń bi léèrè pé à kí ló ń sọ yìí rẹ mariam sọ̀rọ̀rùn kírúgbìn kan kọ́ jáde láìsí pé bọ́yá àti láwọn kóró tá a ti fán dàálẹ̀ ségi kan ó sì lè jẹ́ igi láìsí pé bọ́yá òjò ọ̀rọ̀ sí wàlíyàkóni wàládùnmígẹ́rì abin ṣé ó rọrùn kẹ́nì kó bímọ láìsí kó ní bàbá bí fakọ́lát mariam mariam wá sọ fún pé bẹ́ẹ̀ ni rẹ yusufu kayfa yakunu dhalika ya mariam yusufu abilẹ̀ rẹ̀ pé ah, bóun ni ó ṣe jẹ́ o ọ̀rọ̀ tó ń sọ yìí kò yé mi má o kọ́lát alam ta'alam anna allaha anbata zari'a yawma anbata min ghairi badrin irúgbìn àkọ́kọ́ yìí kọ́kọ́ wù sọ́lọ́ ń gbé nǹkan ní kó tó wù ẹ̀bí kó ń fàyàkùn lọ́lọ́run fi ní ó wù tó sì wù wa ambata shajara yawma khalaqahu lọ́yọ́ tó lọ́wọ́ bá dá àwọn agi nípìnlẹ̀ dídá ó dá àwọn bìgẹ́rì gẹ́fìn láì jẹ́ pọ́jù kan ọ̀rọ̀ sí ni wa khalaqa ádámà ọlọ́run dá ànábì ádám yawma khalaqahu lọ́jọ́ tó lọ́wọ́ bá dá bìgẹ́rì abin omi láì sẹ́kọ́ ní bàbá àbóníyà kọ́lá yusuf yusuf wa sọ pé alamu anallaha ala kulli shay'in qadir ah èmi náà mà mọ́ gbà pé ọlọ́run ọba ọba tó lágbára láti ṣe gbogbo ntọ́ba fẹ́ ṣe lọ́wọ́ ọba jẹ́ Allahu akbar a ah, ọlọ́run mà tóbi púpọ̀ níjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run a tún máa tẹ̀síwájú nípa ìtàn anabi Isa aleyhi salatu wa salam jésù ṣé ń padà bọ̀ wá sáyé àbí ọ̀ padà ẹni tí ò bá nígbàgbọ́ pé ń padà bọ̀ wá kìí ṣe mùsùlùmí òdodo jésù ń padà bọ̀ wá sáyé níjókòó tí ń bọ̀ a máa tẹ̀síwájú kọ́nà ọba kọ́ da ẹ̀mí wá sí kó já lè pàdé nípàdé tí ń bọ̀ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.